wájú náà gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan ọmọ mẹ́tàlá lókè Ìbàdàn. Mọ́gàjí fádà ayá ẹ̀ káàbọ̀. Ààrẹ òfin tó gbogbo ọ̀bàbọ̀ rẹ̀. ẹ báyẹn. Ìbàdàn mo kí bàbá mi kábíyèsí Olúbàdàn ìpínlẹ̀ Ìbàdàn. bàbá mi wọ́n ti ń rìn ní ìbọ̀dúpẹ́ ààrẹ fún gbogbo ẹgbẹ́ CCII lápapọ̀ ẹgbẹ́ tó so gbogbo tí ń jẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tí ń bẹ nìbàdàn pọ̀ barista Àjọwọlé mo kí ààrẹ ẹgbẹ́ ìdílé jagunjagun ilẹ̀ Ìbàdàn tó tún wá ṣe pé ìpìlẹ̀ iná ló tún wà lóyè lóyè okùn adé bákan náà mo kí bàbá mi ọ̀gbàgbà tó gba gbogbo ilẹ̀ Yorùbá lẹ̀ balógun àkọ́kọ́ ní ilẹ̀ Ìbàdàn balógun ọdẹ́rìn lọ lóògùn ọ̀sán o mo wá kí gbogbo ìdílé jagunjagun mo kí gbogbo mọ́gàjí mo kí gbogbo ọmọ Ìbàdàn mo kí gbogbo ẹ̀yin ẹ̀ṣọ́ torí wípé tá a bá débì tá a bá máa gbọ́ loud loud loud à sí mo kí gbogbo wa mo kí ẹ̀yin ìyá mi mo kí ẹ̀yin bàbá mi torí àkókò mo ní ká sọ̀rọ̀ lórí Ìbàdàn empire Ìbàdàn the last empire fún asọ́lóyìnbó àmọ́ ní Yorùbá iná ni orílẹ̀ tó tóbi jù tó ṣe pé ó kó ọba sínú ó kó alágbára sínú ó ń pàṣẹ fún àwọn tó ń pàṣẹ fún ọba ọba tó láṣẹ lẹ́nu kó lè pa àṣẹ fún ọba mẹ́wàá tó náà tó wá máa pa àṣẹ fún òun náà yí pé báyìí ni o ṣe ṣe báyìí ni o ṣe mọ̀ ṣe wọ́n ní ká sọ̀rọ̀ lórí ẹ̀. bẹ́ẹ̀ yẹn bá ṣe ọmọ Yorùbá tó jẹ́ ojúlówó àbí yẹn bá ṣe ojúlówó ọmọ Ìbàdàn ọ̀rọ̀ ìdásílẹ̀ ìlú Ìbàdàn kò ní í yé èèyàn wá tún lè jẹ́ ọmọ ojúlówó Yorùbá kó tún wá jẹ́ ojúlówó ọmọ Ìbàdàn àmọ́ tí ọba mọ ìtàn ìpìlẹ̀ kò ní yé lọ́bàtà ní Ìbàdàn Ìbàdàn náà ní ìlú alágbára ìlú àwọn jagunjagun bí ó ṣe yé mọ́ ni àṣẹ́kùkọ gbogbo agbára àtàná tó parẹ́ ni wọ́n dá orí ẹ̀jọ́ síbàdàn ìlú Ìbàdàn tá a dẹ̀ wáyé orílẹ̀ mẹ́ta ilé àwọn bàbá wa ti lé àwọn èèyàn kúrò kó tó di ìlú tá a wà yìí àkọ́kọ́ onílẹ̀ òwú bí mo ṣe dúró tí mo náwó yìí tá a bá mọ ibi tẹ́ ń pè ní géètì ibi tẹ́ ń pè ní ìdí ògùngùn ó bà mí nínú jẹ́ pé ní ọdún twenty fifteen ni wọ́n gé igi ògùngùn gbogbo ẹ̀yin bàbá gbogbo ẹ̀yin ọmọ tẹ́ wà ń lì bàbá wa ibẹ̀ wọ́n ṣe jókòó tẹ́ fi ìpàdé títa Ìbàdàn kalẹ̀ wọ́n ti gé igi náà ní ọdún twenty fifteen ibẹ̀ ní ààlà Ẹ̀gbá àti Òwu ibi tá a dúró sí bí mo ṣe dúró yìí orílẹ̀ ẹ̀gbá ni ọba lọ bẹ́ẹ̀ lọ dé akínmọ̀rin ọlọ bẹ́ẹ̀ títí lọ dé ìjàyè ọba lọ pààlà pẹ̀lú àwọn ẹlẹ́mọ ọba àlà pẹ̀lú jẹ̀bú òde láti ìdí òkùnkùn tó fi wá lọ dé odò ọba òwúrọ̀ ní àlànà. gbogbo ilé àárín ògbèrè odidi orílẹ̀ kan ni ògbèrè nínú òru ló máa ń kí bàbá wa ní òdòkó lógbèrè olive ọ̀rọ̀ bòmí lèyìn gbogbo orílẹ̀ mẹ́ta tí Ìbàdàn tàmọ́ra láti gbé ní Ìbàdàn ní kalẹ̀ lẹ́nu gọ́mẹ̀ta yìí inú mi bàbá yìí balógun lọ. kódà mo gbọ́ ọ̀rọ̀ kan tẹ́lẹ̀ kan sọ wípé ta ló bọ dẹ́yìn lọ ó jẹ́ gbẹ̀ǹkà fún Kúrúnmí ààrẹ rẹ̀ kàkà fún Kúrúnmí níjàyè ó jìnà síra wọn ó jẹ́ gbẹ̀ǹkà balógun Ìbàdàn nìyẹn o ó tún wá jẹ́ gbẹ̀ǹkà fún ààrẹ ọ̀nà kakanfò Kúrunmí Nígbàyè a sì wá rí nínú mọ́gàjí tọ́jọ́ ọmọ Ìbàdàn tó sì ń pẹpẹ lẹ́ni tí ò sì lè sọ òdodo ọ̀rọ̀ fún. apá àwa fi ọlá Ìbàdàn gbolẹ̀ òun fi ojú di ìtẹ́ Olúbàdàn nù balógun ọdẹ́rìn lọ ẹni tí wọ́n sọ ní ọ̀rọ̀ ẹ̀ yí pé. Báyọ̀lé fẹ́jẹ̀ ju olórí Ìbàdàn lọ. àjọ ìgbé mo sì sọ pé oníkèé sara wa bí ìyẹn bá jára wa yóò mọ ìdílé fi ń pe Olúyọ̀lé ní Ìbà Olúyọ̀lé torí pé kí ni Ìbà Ìbà Ṣọ̀ún Ìbà Ṣọ̀ún olú ìpínlẹ̀ dáná ẹ̀ka wá ní Ìbà Ṣọ̀ún fún Aláàfin Àtìkà lọ́yọ̀ọ́. Ọkọ Olúyọ̀lé ló jókòó yìí ọjọ́ ìlọ nìyí. Ìbá wàásù tẹ̀lé lórí ọba àní ilé ẹni tí èé sara wa. Ní ìgbà tí ọlọ́ọ̀yọ́ tó bẹ̀rẹ̀ sí ní fọ́, àfòjágbéró ọlẹ́ẹ̀dí àpòpọ̀ máwọn Fúlàní la sì ń rẹ́dò ní. Àwọn Fúlàní náà wọ́n pa àfòjá gbogbo àwọn ọmọ rẹ̀ sáká olùyẹdúnà olùyẹdúnà ló dúró yìí. ọba ńlá àti ẹ̀dí jẹ́ olùyẹdún òun ni àkọ́bí àfẹ̀dá òun máa tí máa yẹ kúrò lórí àpèrè ilẹ̀ Ìbàdàn ẹ̀kọ́ bọ́ọ̀lẹ̀ yìí olùyẹdún lè ìgbà tí mo mọ̀ ẹ́ bọ́. padà sí Ìbàdàn Ìbàdàn ń wàhálà dé mọ̀lẹ́tẹ̀mẹ̀ lọ ja ogun jálu eh, ogun pánámú ogun pánámú a jà Ìbàdàn lẹ́yìn bàbá ńlá àwọn àkọ́kọ́ lóye Olúyẹ̀dú kọ́ nígbà lọ wọ́n wá gbé kalẹ̀ pé ẹja gbé ìlú yìí ìpàdé àkọ́kọ́ tí wọ́n kọ́ ṣe ó ti bọ́ sọ́wọ́ àwa Yorùbá Ọ̀yọ́ iná gbẹnu ìkàlẹ̀ fún gbogbo àwọn tá a wà ń bì àkiri àwọn ọmọ ní kúkúrú àkiri kúkúrú àtẹ̀pàwá sí ìlú ìhó ogun lajà wọ ìlú yìí torí náà ìlú àwọn jagunjagun ni òfin àkọ́kọ́ ìlú tẹ wá wò yìí kìí ṣe ìlú ẹnìkan o ẹnikẹ́ni tó bá ti jẹ́ ojúlówó ọmọ Yorùbá kò síbi kíbi tó bá ti lè wù kọ́ wá ilẹ̀kùn ìlú yìí ṣí sílẹ̀ fún ilẹ̀kùn ìlú yìí ó ṣí sílẹ̀ fún wá fakọyọ Ìbàdàn kì í bá ní sọ̀rọ̀ àìrẹ́ni lọ sí ojú òògùn ìdàgbẹ́rọ́ láàrún Ìbàdàn òfin tẹ́ fi ta ìlú yìí nù wọ́n máa ń bá a lọ bẹ́ẹ̀ olú lè mú ilé lórí. wàhálà tó ń sẹlẹ̀ ní ọ̀rọ̀ lórí wàhálà yìí á gba Ìlọrin padà lọ́wọ́ àwọn Fúlàní á gbà padà lọ́wọ́ àwọn Fúlàní ó ń lọ Ìbàdàn ṣèlú àkọ́kọ́ olùyẹ̀dù ń jẹ lólórí. wàhálà wá ń ṣẹlẹ̀ tí ẹ̀mọ̀ bá ti rí àwọn ẹ̀gbá gbogbo ibi tí ń jẹ́ ìdó lọ́dẹ tí odò ògùn àwọn ẹ̀gbá ni wọ́n ní tí ẹ̀mọ̀ bá sì ti lé àwọn àti lé wọn kúrò lójú ọ̀lẹ̀ ẹ̀gbá náà wá lọ dúró lábẹ́òkúta lábẹ́ akọni sójẹ́kẹ́ nígbà tí wọ́n palamọ́ di àwọn náà wá ibi táwọn náà fi jìrọ̀ ní tí àwọn akọni Yorùbá ìgbàdégbà lọ́wọ́ wọn wọ́n máa wá tí wọ́n fi jìrọ̀ àwọn náà wá bẹ̀rẹ̀ sí ní ṣerú tí bàjẹ́ sí ní kò sọ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀mọ ìtàn wọ́n kà máa rùn bá àmàbà lọ ogun ni lẹ́bàá bí ẹgbẹ́ kí làwọn bàbá ìbílẹ̀ lọ jagun ètò nígbà wọn ni owó wo ni wọ́n wá tí wọn ò wá dojúkọ ilẹ̀ ẹ̀gbádò ẹ̀gbádò là ń pè ní yewa lónìí ẹ̀gbádò lẹ̀gbádò ń jẹ́ wọ́n dojúkọ ìjẹ̀bú wọ́n dojúkọ rẹ́mọ wọ́n sì dojúkọ àwórì ìlú kan máa ń bẹ nílùú àwórì à ń pè ní ọ̀tà ìlú àwọn alágbára ni ní ìpínlẹ̀ ọ̀tà àwọn obìnrin lọ́tọ̀ ọ̀tà àwọn àjẹ́ kò sọ́kùn kankan nù wọn. di pé òkúkú ni nílé ní ẹ̀kúndé tẹ́ sọ di àwórì ẹ̀dá fìlẹ́lẹ̀ àwọn ẹ̀gbá wa fẹ́ kó ọ̀tà alágbára tó bá ń bẹ lẹ́kọ̀ọ́ à ń pè ní kò sọ́kọ́ láti ìbàdàn sí èkó sí ọ̀tà táwọn bílẹ̀ yorùbá o kì í sí pé ayé fóònù làwọn bàbá ẹ̀sẹ̀ máa ń pera wọn máa ń dára wọn mọ̀ kò sọ́kọ́ rẹ́sẹ̀ wá bá omi yẹn dún wọ́n á ràn wá lọ́wọ́ tí àwọn ẹ̀gbá bá fi lè ìlú Àwórì nǹkan ẹ̀sẹ̀ wa wọ́n wá gbé ìbò Olúyọ̀lé dìde wọ́n kó ọmọ ogun fún un ó sì mú iná kojú ó mú lọ́wọ́ òun ni sẹ́ríkì ọmọlé rẹ̀ nígbà náà ó sì mú ilé èkó lọ́wọ́ iná kojú náà ni ọmọ ọmọ rẹ̀ pàpà wá jẹ ìmọ̀ọ́mù Ìbàdàn ìdílé jagunjagun ìpìlẹ̀ ni wọ́n. ẹ̀pà tẹ́wọ́ fún bàbá. wọ́n máa lọ ọbẹ̀ mo máa jẹ olúyọ̀lé fúnra ẹ̀ tó ní ìpẹ̀rù lẹ́nu kojú àtàwọn ọmọ ogun yòókù àwọn lọ sí ilẹ̀ ń pè lágége lónìí agẹ́ríge ní jáde èdè láti bẹ wọn ti ń bá àwọn ẹ̀gbá jà àwọn ẹ̀gbá ò rí la wá gbọ́ pé ń bàbá wo tẹ́lẹ̀ ń lọ lọ́wọ́ wàhálà ń lọ lọ́wọ́ náà ní òkè ní ọ̀lọ́lé aláàfin ó ti ránṣẹ́ pé àwọn èlédùwẹ̀ wọ́n ti ń ṣẹ́gun Ìlọrin ọkọ̀ wọ́n sì ti ń balẹ̀ wípé táwọn bá lè gbọ́ gbogbo ogun Yorùbá jọ wọ́n ránṣẹ́ wá bá Olúyẹdùn Olúyẹdùn ti wà ní orí àmódi àgbà tó Olúyẹdùn dàgbà púpọ̀ Olúyẹdùn wá wà ní Ìparà ó gbọ́ pé Olúyẹdùn ti gbéṣẹ̀ olúyọ̀lẹ́sì ni òsì kàkà òfò lákàlẹ̀ ní ọ̀tún wàhálà wá dé olúyọ̀lẹ́ lòun ò lè gbà kí lákàlẹ̀ ọjọ́ lórí ìbàdàn wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ fún lákàlẹ̀ gbọ́ lọ́wọ́ ìlú mọ́ àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lóògùn ẹ padà ìdí tó ti ẹ́ jẹ́ pé wàhálà tí olúyọ̀lé àti lákànlẹ̀ ń fà ìní olúyọ̀lé ò fi lọ àwọn ogun méjì àkọ́kọ́ tí wọ́n jà tí wọ́n ṣẹ́gun láti tó ìlọrin nígbà olúyọ̀lé dé wọ́n fa gbogbo wàhálà yẹn láti kẹjọ ọdún eighteen thirty three eighteen thirty four wọ eighteen thirty five ìlú bọ́ sí olúyọ̀lé lọ́wọ́ olúyọ̀lé di baálé ìbàdàn kí n mọ olúyọ̀lé di baálẹ̀ ilẹ̀ ìbàdàn. ní ìsọpọ̀ ti gbàsọ̀wọ́ baálẹ̀ lọ́kọ́kọ́ jẹ iná sì gbé lọ sí ogun elédùwẹ̀ ní ọdún eighteen thirty five nítorí òye ti tó ti ní pọ́wà tó wá gbọ́ yí pé ah, ìjà ẹjọ́ sí ètí ìparí olúyọ̀lé wá pẹ́ lẹ́yìn olúyọ̀lé dàgbọ́ mu wọ́n fún níbi tí ó ti dà olúyọ̀lé lé Ìlọrin ó ti ní etí etí ìlú ọba ẹ̀kọ́ Ìlọrin làwọn ọmọ rẹ̀ wá pépé bàbá àfàwé àfàwé ọba bí ìtọ́wà nìkan là ń yin ibẹ̀ là ń jagun o lásán àwọn ogun yòókù ń yìn o kò sọ tá ń bẹ̀ o Olúyọ̀lé wa ránṣẹ́ lọ bá baálẹ̀ Ìjàyè fún mi fún mi bò ló ṣe jẹ́ Olúyọ̀lé ọpẹ́ lẹ́yìn. àbálòrin ja àwọn bàbá wa là ń bá jà à ń ṣìyàwó lọlé ọkọ ni ó sì ti dáhùn bàbá wa lẹ Yorùbá ní tí mojú ọkọ tán alárinà wípé wọ́n fẹ́ pa aláàfin olú ewu sì fẹ́ pa ọbẹ̀ ó bu tó fi lórí pé òun ọkọ Ìlọrin ọmọ ọba òun ọkọ Ìlọrin ogun ọfọ nílẹ̀ Yorùbá aláàfin olú ewu lọ èkú ọ̀rọ̀ sílẹ̀ wọ́n máa ń padà bọ̀ akẹ́yọ̀ àtìgbà iná wá kú lọ́mọ aláàfin tó gbajúmọ̀ nínú gbogbo àwọn ọmọ ọba akẹ́yọ̀ àtìgbà ló gbajúmọ̀ nínú wọn wọ́n wá pe Olúyọ̀lé wá àwọn bàbá wa ni wọ́n mọ bẹ́ẹ̀ tó máa ń tẹ̀yẹ́ nígbà kan ọ̀rẹ́ wa inú bí o amọ̀pẹ́nu ń bí ẹ̀ ṣe eré là ń ṣe ní ká gbọ́ ni wípé tá a bá fi lè bá àwọn bàbá yìí ṣẹ́gun ó ní wọ́n pa wá gómìnà báà la fún níta láké mẹ́ta ní tàwọn ọ̀nà bòmí lèmi ah, ó ti sanwó síbi pọ́jọ́ ti lọ èmi tọrọ sí ń gùn ló pé mo wà níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ tọrọ sí ń jẹ́ èèyàn bẹ́ẹ̀ ni. nígbà ọdún nineteen ninety seven aláàfin àtìlágbóróyè sí àgọ́ ọ̀tá lọ́dọ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀dá sẹ́ẹ̀ fọ̀fánẹ́síná oyè àkọ́kọ́ tí wọ́n jẹ òun náà ni Báṣọ̀run Báṣọ̀run ni àgbà oyè ó sì lọ lórí gbogbo egun yẹn Yorùbá kìí ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò táwọn èèyàn máa ń ṣe àṣìṣe Báṣọ̀run ló lórí egun gbogbo ilẹ̀ Yorùbá Báṣọ̀run la sì máa pè ní Ìbà ìdí nìyí tí bàbá wa la fi pè ní Ìbà Olúyọ̀lé.

kọ́bàrí ìbò kọ́bàrí ọ̀pọ̀ ògbò kọ́bàrí ọ̀pọ̀ ìbàdàn sẹ́rẹ́ yorùbá ọ̀tán ògbò kọ́bàrí ìbàdàn. gẹ́gẹ́ bí ìjọba ń sọ wa àwọn tí wọ́n bá dúpọ̀ ọkọ̀ síwájú wọ́n bá gba ọjọ́ kejì oṣù kẹta tí a bá ṣe gbá bàánà nígbà ọjà ìbàdàn ìbàdàn méjèèjì àbí ìtọ́jọ́ kẹ́ni tó ọjà láti ológun ìbàdàn tí ń wọ ẹrú tẹrù rẹ tó ń wọ ẹrú. ọ̀rọ̀ ìbàdàn ọ̀rọ̀ ẹ̀yọ́ kùmà.